hello guys welcome back to our channel where we give you the latest updates about your favorite celeb or your favorite artist if this is your first time watching our video do not forget to like and subscribe also turn on the bell icon so you can get notified next time when we upload another viral video like this so on social, today we have portable portable link up link up with some yoruba textiles portable link up with itele sanyeri and the likes of many many actors many many yoruba actors that we don't know them but they are Yoruba actors and thespians. Credible link up with them and it was Itele that was directing the movie and the producer of the movie. You know the way Portable used to do all this straight stuff and you know Itele too, all the movie Itele used to do is always straight straight stuff. Portable has linked up with Itele and Itele has also said Portable will be acting in his movie sarcastica Movie. Portable will be acting in the movie and I hope this movie will make sense because all this fake stuff that Portable should do, Portable should do it well in the movie. I believe you should watch all the video of how Portable greets Sanyeri Itele and many many Yoruba text brand that you can we see on the TV and on phone or on many places on social media. Do not forget to like and subscribe if this is your first time watching our video. Enjoy the video, guys. Wá mo fẹ́ bá sáà sáà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Oya BTS, oya BTS. Oya ẹlọ àpéké sárì ṣé ìfẹ̀dẹ́rùn yóò da ipa ló sí ẹni ìwádẹ lọ́dẹ sí ma pàṣẹ lẹ́yìn náà. ọ̀rẹ́ star star ni. star ni yasa lẹ́yìn yasa pẹ̀lú star ọtí ta papọ̀ nìyẹn visa visa. ẹ pápá ló ṣẹlẹ̀ ọmọ alùpàdánù yìí wọ́n ti kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ olùkọ́lé ti jésù ẹ tó bá ń wò kí wòran láti ẹ kó máa gbọ́ lọ́jà àti ikú tó pa jésù kéèsì ẹ̀rọ rí sẹ́ẹ̀tù náà lè yahoo kò ṣe yahoo yahoo yahoo ló tún wá. oògùn wà bẹ́ẹ̀ o oògùn wà bẹ́ẹ̀ láì. jákẹ́tì ẹ̀ yóò ní mú lọ òun fẹ́ wọ̀ tó òun náà máa ń wọ ọgbà àtàwọn ìlú àwọn sùn tẹ́lẹ̀ sọ̀rọ̀ kálẹ̀ ti jẹ́ sọ́jà àti èmi náà fẹ́ máa ti fi máa dàpọ̀ máa hàn ológo àti máa ń bí sàkísà ìṣẹ́rẹ́ ti àníwọ̀ máa jalè sọ̀rọ̀ kálẹ̀ ti jẹ́ sọ́ọ̀ tó bá ń wò kí n wòran mo wà pẹ̀lú késárì ó ṣáà máa ń gbọ́ láti ẹ̀kọ́ máa gbọ́ àníbọ̀ máa jalè ọ̀gá mi ọ̀gá mi ni àwọn ọba máa jalè àwọn bàbá àpẹẹrẹ àwọn ẹ̀fí olú ọmọ olúùlù àwọn àgbà àwọn àwọn àwọn ẹ̀fẹ̀ àwọn ọmọ àwọn

dìbò fún Tinubu kó má lọ sórí ibú o ẹ ní sórí ibú o. wọ́n ṣe é bọ́dé mọ́lẹ̀. àpò ìtẹ̀lẹ̀ dí àpò ẹ̀kọ́ wà ń bí kò sí èèyàn ọmọ náà ló wà ń bẹ̀. anybody pray for that for ló máa ń bọ̀. pàápàá lọ́rùn ọ̀gá pàápàá lọ́rùn ọ̀gá èso lè parí ti Jésù pàápàá yẹn ó ra lè dáadé ẹlòmíì. ó ti yé. pàápàá lọ́rùn ọ̀gá ó ra lè dáadé ẹlòmíì. ó ra lè dáadé ẹlòmíì. dáadé. a ṣe eré bá ó lẹ́nu ayé máa sọ̀rọ̀ ó ṣàmọ̀ ó mọ̀ pa wà lọ́wọ́ ó yí ẹ̀. kẹ́mi tí lo ṣọ́ọ̀kì mi. ó ti yí ẹ̀ kò ní bá jẹ́. ta ni wọn máa wà judgement of dying. Ọlọ́run nìkan ló lè ṣètò kéèsì Sam Larry gan lè ṣètò ẹ lọ́wọ́ àlẹmọjú Sam Larry nìkan ló lè ṣètò ẹ. abo ibẹ ló ṣètò ẹ. abo ibẹ máa ń ṣètò ẹ àwọn ẹbí ní dédé. àwọn àṣìnà eh, kọlọmọkọ. Ah, àwọn sínú pẹ làgbà o. àwọn eh, olúlu ńkọ́. olúlu olúwàmọ. olúwàmọ gbadewọlu wọn. àwọn yẹn máa bá iṣẹ́ tu àwọn iṣẹ́ àwọn yóò padà lẹ́yìn ẹ o. oṣù òbí kan náà. o ṣe eh, àwọn ọlọ́pàá tiẹ̀ lọ ọlọ́pàá á ní máa lọ bòówù ẹ̀yẹ. Eh, àwọn ilé ìbá dúdú ṣe ń yẹ báyìí pé. o kí wà fọ bàgì. ẹ mọ àwọn kan máa ń jápa ẹ bá ti jẹ kan tó fẹ́ jẹ tó máa wọ́n. <laughs> táwó mi eh, táwó. táwó mi táwó lónìí. táwó. táwó táwó nàìjíríà lè mi tẹ̀ ló ṣáàtì mọ́ pẹ̀lú kẹ́mítì àkó kẹ́mítì kẹ́mítì aníbọ̀májàlè obìnrin ọkùnrin. láti ẹ̀ kó máa gbọ́ mítà ni kò tẹ <laughs> ó òtítọ́ tẹ ó tẹ ó mítà ni kò tẹ ó àṣọrọ pẹ̀lú tálákà olówó la bá lọ. ẹni kí ni ìbínú wo lẹ́lẹ́sùn lè fò ẹ má kọ́ ríìpù yín o mi ò jẹ́ kọ́ ríìpù yín o mi ò jẹ́ kọ́ ríìpù yín mo ṣe ń gbéra rẹ. àwa náà pé wa ò da. ìwà mi ò da iṣẹ́ mi da mi dẹ̀ ní bírèkì mọ̀ mo lówó lọ́wọ́.